بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجب لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأفدل علينا ذلة سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ الرجيم بسم الله الرحمن لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأمجده وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته فضل فورد أتسوى المسلمين الحمد لله أنتر عليكم إجراء جريفان النبي صلى الله عليه وسلم أن ọba adẹ́gà rẹ̀ láti bàmà jẹ́ kẹ fún ogun wa aláwọ̀bá sàlìkún kí ànábì wa bá ní sàlìkún ọ̀là ànábì wa wọ́n ládàá ní kàṣẹ rẹ̀ tó ọba wá ń sa àwọn tó ọkẹ́ pẹ̀lú ànábìjọba ìjẹ́mà bàbá àti ìyá wa mọ́yọ̀wọ́ lẹ̀ bí ìkẹ́ rẹ̀ àwọn aya wa àwọn ọmọ wa mọ́yọ̀wọ́ lẹ̀ bí ìkẹ́ rẹ̀ àwọn àfá wa ọmọ kí wa mọ́yọ̀wọ́ lẹ̀ níbi ìkẹ́ rẹ̀ àwọn àna wa àwọn ọ̀rẹ́ wa mọ́yọ̀wọ́ lẹ̀ níbi ìkẹ́ rẹ̀ àwọn bí nínú ọ̀dà ní kàtí rẹ̀ ẹ̀mí gbogbo wa ti rí ìbẹ̀rẹ̀ oṣù yìí dákọ̀ jẹ́mi wó rí parí rẹ̀ àtúwá ń bí àwọn tó kó àlàmọ́ ìyọrù ẹ̀sìn lè lọ lọ́dọ̀ wa ń wọ́n bẹ̀rẹ̀ torí àfá àgbà àti gbogbo àwọn àlùmùtà àwìrún máa hùn lé lórí bàbá tí wọ́n ń darí ìjókòó yìí ọlọ́run mẹ́tẹ̀ kọ́ rẹ̀ yìí o bákan náà mo kí bàbá wa gbà baálẹ̀ mo ti lọ kí ẹ bá ti dé wọ́n sì sàdéhùn tó múnú mi dùn mo ní ní ìkòròdú yìí tí ń bá nílẹ̀ tí wọ́n ní ìgbà wọ́n ní ìfọkànbalẹ̀ baálẹ̀ ilẹ̀ mo ti gbé e o ọlọ́njọ́ mọ́wàá jẹ́ kí èsù nǹkan de, eni ẹni a lọ sábà tí wá ń sá lọ sá lọ wọ́n ma rí sáwábá ọlọ́wọ́njọ́ mo wá fi tíkì ogun àgbàlagbà níjòkó níbi lọ́n mo ọmọ wa naa, wípé ẹkú mímọ̀ lọ́dọ̀ ọlọ́n àpẹẹrẹ pé èèyàn nítumọ̀ ní sánmà lọ́dọ̀ ọ̀bàdẹ́dà lélẹ́yìn ọlọ́njọ́ tá a bá ń

òdí ti kí ni o ó ti di ojú bó láṣẹ wá rí nìkan tí wọ́n ní tọ́sàjòdòdó ìlàwọ̀n fẹ́ gbọ́ gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n mú tọ́píìkì ọlọ́mọdé ni wọ́n dàrú ọ ìkẹlẹ̀ yóò ṣe tí wọ́n lè tó ṣe kẹ́ ìnáàrí mọ́sílẹ̀ ilé tẹ́ ṣe kẹ́ bí hakila haula wala quwwata illa billahi jama'a Allah subhanahu wa ta'ala arsala ar-rusul

توحيد الله وإفراده بالعبادة ìmọ̀ sí ọlọ́run nìkan ṣoṣo ìní ọlọ́run nìkan ní ẹni tẹ́yìn ọlọ́rẹ̀ máa sábá ìní ọlọ́run nìkan lẹ́ni tẹ́yìn ọ máa bá nájú yálà ìdùn ni o yálà ìtúndùn ní o jẹ́mọ́ ìtàbáwá wo tààrà wiwere yìí nílẹ̀ Yorùbá ọ wà ṣùgbọ́n orí ahọ́n òkódó rẹ̀ orí òtọ́ rẹ̀ gẹ́gẹ́ ìdà nílẹ̀ Yorùbá lónìí ìlàwà fẹ́ túwò jẹmọ́ ìtàfi wà jẹ náà kéèké rẹ̀ rẹ̀ wallahi tawhidi náà ni òun náà ni kọ́kọ́ tàbí ti sílẹ̀kùn àlìjẹ́nà kí ní jẹ́ tawhid Allah أعلن على أروسنا في كتاب العزيز بقوله وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́run ní ìdáwọn àtàwọn àlìjẹ̀nù èyí dáwọn látọ́ mọ́ dá yìí kẹ bá wákẹ́lẹ̀ wá máa tèmi ọlọ́run nìkan ìlàrí ìwà ṣèlú ni ó lè jẹ́ pé mi nìkan lẹ́wà máa tè ìdáwọn pẹ́jọsìn ìtọ́kọ́ọ́lú ọ̀pọ̀ ìjọsìn ó làdúà hadith dẹ́wà ni jẹmáà tààlà wà ń pèlé ní o àfọ́ ọlọ́fọ́ sọ́lọ̀ náà ló ń pè yẹn àfà tí ń sọ pọ́m bá wọn kì í fa olóhùn kéú débẹ̀ ni o lè mọ́ yí ẹ̀yìn òhùn kéú débẹ̀ ni ta ní ọ́ àfà ìmọ́mù ìṣe útúbà lọ lórí mímbà yìí wọ́n wá ń gbẹ́bọ̀ kọjá lẹ́yìn mọ́sálásí ní babaláwo ń pè tàbáláwo ẹ̀yẹlé méjìlá ni mẹ́ta funfun méjì pupa ìwá ń kọ̀ rẹ̀ ti bàbá aláwo látọ̀rí mímbàrí nígbè gbọ́dọ̀ rẹ̀ lẹ́rẹ̀ tí wá máa ń pè tí ọba sákọ̀rọ̀ lọ́dọ̀ wọn èdè ń sọ ìdùáwù ìbáadà ni anábì wa sallallahu alaihi wa sallama ọwọ́ bá ni mú sámrì rẹ̀ wá ó sì ọlọ́ni ẹnikẹ́ni tọ́bẹ̀ ìjà lódodo kákọ́ túpalẹ̀ jẹ́ àdàmì àdíjù bára رضي الله تعالى رضاه وبلا ترضى بعض رضك ونور من شهد لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من عمله ẹlọ́mùlọ́wọ́ gbogbo yí pátá ẹgbẹ́ ìgbàlódò pé ọ̀kan oṣù lọ́lọ́run ẹn tí ó sì gbà lọ́nà rúpọ̀ kan sọ lọ́lọ́ yìí bó ní ó tẹ̀ rí jẹmáà àwọn nǹkankan bẹ ẹ̀dá ò lè gbogbo ẹ ń bá wá lọ fẹ́dà ẹlẹ́bọ ni o ha òjú <laughs> ara ọmọ

ta ní ìsẹ̀jẹ̀mù àálọ̀lọ́ ta ní ń pàwá àálọ̀lọ́ a ń sọ lóti bínú ẹwà jẹ́ abọ́ sínú ilé ayé tí ẹnìkan bá ń bẹ́ nìkan sọ pé wòó fún tó ṣe orígbójú lọ́kẹ̀lù sí nẹ́bàdà tó fi sẹ́jọ́ fi wọ́n tó fún ìwé quick notice wọ́n kọ́ fún lẹ́yìn oṣù mẹ́ta o níjọ́ kejì tí ẹni yẹn sọ bá o wọ́n ti o

wà kalimatuhu alqaha ila Maryam gbọ́nà bí Ìsá tọ́lọ̀wọ́ bá ti rẹ́ màláíkà sí ìyàwó Maryam o náà ló bí Ìsá fàkánà Ìsá bikum wà laysa Ìsá bikum ànábì Ìsá ó di Ìsá pẹ̀lú bá dá bó ṣe pọ̀ tó arákùnrin ló méjì ara kan pẹ̀lẹ́mì ti ẹ̀ náà ni wọ̀rúhùn ní ẹni kan ní ìsá náà nínú àwọn ìmìtọ́lọ̀ ń dá tọ́lọ lè tí wọ́n olóòrè ọ̀nà ìsìnkàrí bí ìsá ló wà ní jẹ́nàtà hakùn tó sì gbàgbà ní jẹ́nà lọ ti dá ọwà wà aláàmọ̀kánàmì àmàlì ẹ̀sọ̀ tó ń tọ̀ pé gbogbo orú tó ní ọmọ ẹgbẹ́bọ̀ lọ́dọ̀ ọlọ́ nínú ẹ̀ṣẹ̀ ní ọlọ́run wọ́n padà foríjì ọ̀rọ̀ rẹ̀ wá lè pé méjì o wọ́n lè foríjì pápátá ọmọ wọn náà wọ́n sì lè wọn ẹ̀wọ̀n fún nínú náà ṣùgbọ́n fún ìrà bẹ̀ kí n túbẹ̀ nǹkan gbogbo ẹ̀tọ́ wá lórí tàùsí gbogbo orú ẹ̀ṣẹ̀ torí ọ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo ìmọ̀ jalè kò kò tù

annabi sọ fọ́nà ní mẹ́kàpẹ̀ kúrù láìlà ìlàlá ẹsọ kúrò lẹ́yìn aláwọ̀ tó fi hù ẹ́là bí ìyá ọlọ́run ẹsọ pẹ́ nípa ìjẹmí pọ̀ bọ̀bà lẹ́dà mọ́ ẹ̀kọ́ ẹ̀dùn òdéédé ẹ̀dàkùn ẹjọ́ ọ̀dáhùn wọ́n ni torí pé tẹ́wọ̀n bá ti sọ bẹ́ àwọn òní ṣe oṣó lẹ́mà jẹ̀mọ́ ẹ̀sọ fún bàbá lọ́jà ẹ̀sọ fún ìyá lọ́jà wípé ẹ ti ń wá mọ́sálásí ẹ ti ń rí orí ọmọ tuntun sí ṣọ́ọ̀bù wọ́n ní kí ni ó ti wá ti ń fún ẹ̀ àwọn ìwọ̀n ọ̀nà ọ̀rọ̀ wà lóhun wọ́n mú àwọn kan ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ní èrí àkan orí bíríjì ní mẹ́ ní ọ̀rẹ́ méjì wọ́n wá mú wọn mú obìnrin tí ń lọ́mọ méjì wọ́n obìnrin wọ́n yọ kò mọ́mọ́ wọ́n ní àwọn olóṣèlú kí ló bẹ́ẹ̀ ti ṣe wọ́n ní a máa fi ṣe ògùn kẹ́nu wọ́n mọ́ kó lára wọn tí ilẹ̀ ṣíọ̀ bá ti ń bọ̀ lágbájá lè fòfó ní ọ̀rọ̀ ìrẹ́lẹ̀ àwọn èèyàn mọ̀ sọ káàkiri wọ́n ní kí lọ́pà wọ́n ń torí pé ọmọ èké ó yóò kò yóò kò ní fẹ́ kẹ́nu wọn kò bí ọyàn kí lọ bá mo gbá kò tí mo bẹ́ wọlé kí lọ bá múlù lélẹ́yìn ilẹ̀ yóò báyìí lọ́yà kẹ́yìn ó ti mà pé ọ̀kẹ́ wọ́n máa jú ipò ẹyọ kan èèyàn bí mẹ́wàá ni eléyàn gbẹ̀bọ̀ ti ẹ̀wọ̀ ríta eléyàn pa odidi èèyàn eléyàn sàbá di ogbò lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀dẹ̀kẹ́dẹ̀ ni ọwà wọlé tí gbogbo wọn náà ló pèsè nǹkan ó Ah, ọlọ́run dákò sí agẹ́jẹ́ dákò dé kádá ọmọ lọ́nà tààgbà ní ìsinmi mọ́tàbátí kan bẹ ní eré àkàn níbàdàn tọ́lọ ojú ajábà bí kíkọ rẹ̀ ẹnìkan wọ́n bẹ mọ́tàbátí òkú pọ̀pọ̀ láti ìwẹ̀ dáadáa ni kọ́dà àjọ ń sọ̀rọ̀ ní mẹ́kà níbi ọdún márùn-ún sí mo sì tún tàdúrà fún ọjọ́ àwọn ìgbẹ̀gbọ́gbọ́lẹ́nu wọn bá jíwálé ìdíjàjì wọ́n ní ìsáàdù wọ́n ní ẹjọ́ ìmọ̀mù àfisùn ìmọ̀mù wọn màjọ́ ọ̀hún ẹ̀rú tẹ̀ nígbà pé ah, ìmọ̀mù wọn màjọ́ ọ̀hún wọ́n ní ìmọ̀mù màjọ́ kí ló dé wọ́n ní ìmọ̀mù kí àdírìgìrì ní iye tí mọ̀mù fẹ́ gbà lọ́wọ́ wápọ̀ bí ó ṣe múra fọ́hùn kùsáàsù sẹ́ ẹ̀mọ̀ mi ni mo ẹ̀ṣẹ̀ ń rọ̀ ní ah. ó ní ẹjẹ́ ìṣọ́ ẹ̀fà nínú orí àjò tí mo kiri tó ní wà gbogbo ẹ̀dá àrùn náà bá náà wọ́n tẹ́lẹ̀ kò ní mú bó rẹ̀ lórí bí bàbá ń fún mi ọdá kó kó lè ṣe ìdákọ̀ mi ọmọ tó lórí rẹ̀ ń polówó wọ́n dá mú lọ bẹ̀. ó bẹ̀ sí kọ́kọ́ wò lọ́kẹ́ làwọn ẹ̀rí ọdó tí a fi òwú ẹyọ kẹgbẹ́ gbó lára gẹ̀nà bàbá ń fọ́pọ̀ lójú omi tí mẹ́rin kọ̀kọ́ wáyá sí fọ́jú ma ń wọ́ra gẹ̀lẹ́ wọ́n ní pàálà àwọn ìmọ́mí àwọn ṣe ń sábà fáwọn gbà kéde igi ọdún tí lẹ́dẹ̀ àwọn máa sọ̀rọ̀ ilé yá mọ́ làwọn wò wọ́n tùta wọn ṣùgbọ́n tó lè gbára tó kí láàá ṣe

láti máa ṣe àwọ̀ àti odókù lẹ́sẹ̀ rẹ̀ ọmọ ọ̀rọ̀ díodíó àké láti fi sin ó ti gbọ́dọ̀ jàwọ́ wọ́n wá fírù rẹ̀ wèrè tó mọ́ yà ó fi hàn ọlọ́rin ní ọgbà ìjàwọ́ ṣé kò lè dá iná owó mú mọ́ra ẹni mọ́mọ́ tó nìrí rí ó ní ìsáàdù wọ́n bá ń fi tó pé ohun ó gbẹ̀jẹ̀ bóhùn ó ní ṣùgbọ́n òkú pẹ́rọ ọlọ́run kò tó dáa fóònẹ́rẹ̀ ìtàlẹ̀ tó bá lọ dá fóòn láti bẹ̀ ni ó ní kò sí bẹ́ẹ̀nìkan ìṣọ́ lọ́dọ́ tó lè wọlé sí oníṣẹ́kù wárẹ̀ lónìí ló wá di ajínigbé hàn tí ìgẹ́gẹ́ bí ẹ̀rẹ́lá tó kúrò wá wọn ìmọ̀mù wọ́n lè kúrú ní mú ní ṣe iṣẹ́ ẹ̀ṣẹ́ ń sọ̀rọ̀ èyí tó mẹ́sàn-án ìmáàmù kí lórí ẹbí ọ̀wọ́ lọ lé kí ń fọ́ òrìn ìlú ayé jẹmáà àwọn tí a ń sì láwọn ìrìn ìlú ayé ọ̀hún àwọn àgbàlagbà ńlẹ̀ yóò bọ́rọ̀ bọ́lá kẹ́yìn bọ́ wọ́n ni ẹ ń bá wọ́n wà kúwà tẹ́lẹ̀ bí bá ní òtí rí kúrì kọ̀wọ́ wà kúwà ní o bọ́dà wa kan bẹ ọ̀rẹ́ ti tí wọn bí wọ́n jọ máa fọwọ́ gbọ́n gàrí ń gbára wọn òmìnira bá fà gbogbo ọ̀jọ́ra wọn nígbà ọ̀pẹ́ ọ̀rẹ́ wọn sára yẹra fún nígbàtí òbí tó tún ọ̀rọ̀ tó ń sọ ti lọ bí bẹ́ẹ̀ kí yà orúkọ̀kúbọ̀ ní ìwá gbogbo tó bá kótòkúbọ̀ tó kéré bì ni ó kò bí táàtì wọlé ọkọ̀ àà lágbàjá àdúgbò náà kọ́ ni sọ ọ̀yáwó má kiri ọlọ́nà lòdè ẹ̀rùgbò oríta ìyẹn olóògùn nígbà tí è lówó ìbí oṣù mẹ́jọ làárẹ̀ bá dé wọ́n wó tútù ààrẹ jì gbogbo wá gbé èkó wọn lọ kí bàbá rẹ̀ wá gbé òun ìbẹ́ sọ ipò pẹ́ni gẹ̀gẹ̀ ó rí tẹ̀lé kò kí n jẹun ọ̀rẹ́ yín nínú bá fẹ́ kẹ́ jẹun rẹ̀ bàbá ní sẹ́ẹ̀sì ẹ̀ẹ́pù mi kò náà ẹ̀ẹ́pù mi sẹ́ẹ̀sì fẹ́ kára rẹ̀ yá ah, àwọn náà fẹ́ kára ọ̀yá bàbá ní sáwà rí jẹ́ ní amúwárọ̀ yá kí ni ẹbí ẹmú wá ọ̀rẹ́ yín lọ sẹ́ẹ̀ta ni ṣùgbọ́n nǹkan ìwọ́n ní ọ̀lọ́ gbogbo tí wọ́n ní káàmù òpèsè láti rí nǹkan lòfin kí wọ́n á ní bàbá ẹja kó palọ̀ ẹgbẹ́ ọ̀bọ̀lẹ̀ fúlẹ̀ ẹgbẹ́ wí ẹsì láàrí ẹ̀ sọ ń tẹ́ wí ọ̀dà sáàrí tó ní gbogbo ọjọ́ tẹ́ ọ fọ́nì kò pọ̀ tẹ́ máa a ní kí ni nǹkan náà ẹni ọba kòkòtò kòkòtò lóhùn sẹ́rí pé sùn ìpínyẹ̀ kò fẹ́ dáhùn láàmù kò fẹ́ kò lóorun

ó fi àjẹ́bì kẹwà pípọ̀. Àrínà sáà ń tó bọ̀rọ̀ fún jẹ́bàtà yíyà tí ń jọkẹ̀. Wọ̀n àbí mọ̀kọ́sọ̀ ìhàyìn. Tí wọ́n bí wípé àtẹ́bìrì mọ̀ hapùlọ ìbáyìí. Ìrẹ́ Mohamed sọ ọmọ ẹ̀ sọ ọlọ́run ó ní lórí àwọn èèyàn. Mohamed ní Ẹ̀tọ́ ọlọ́run tí ò fi sí é tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn ọ̀gbọ́n lọ́pẹ́ fún ayé àbúrò wọn ní ṣe yà ká máa sì lónìí ká ló pa nǹkan kan pọ̀ jama tẹ́lẹ̀ ìlọ yẹ lè lára wa bóò láti wá máa mú lọ lé sínú wò ní ṣe ọ̀tọ̀ lè ti kán lẹ́nu kó wọ́n mọ̀ ọ̀sán títù dókítà wa ní onídè èèyàn méjì tó súnmọ́ wọn púpọ̀ kí ó sì jẹni tí ara wọn balẹ̀ tẹ̀lé balẹ̀ balẹ̀ kọ̀ọ̀kan lọ́dà wọ ọ́fíìsì wọ́n ní ah, ẹ mọ̀ bínú o lábò tẹ́ bàbá mú bóni à ah, ìgbò ìgbò ìmọ̀mù ní ẹ̀ olùbá dókítà bá ìbílẹ̀ àti gbé lọ́kọ̀ wọ́n mú sìgá ní sìgá bó torí pé ìdíjẹ́ ìgbéjáde ní wípé ìfún wọn ti dúdú ìlàjì

kọ́nà kò lè ṣùgbọ́n mọ́pẹ̀ lẹ́bọ̀ òkè ní o ẹ̀ẹ́sì báyìí ẹ̀ẹ́sì báyìí ẹ̀ẹ́sì báyìí ẹ̀ẹ́sì báyìí ẹ̀ẹ́sì báyìí tábà wá pa owó ẹ̀ papọ̀ tán ẹ̀ wà gbé oríta ní ẹ bá wojú ara wọn àti ìyàwó àtọkọ̀ fún yà kí sí nílé ibò ọ̀tún jáde pẹ̀lú ògbọ́n náà tọ́ọ̀tì náà lọ́dún mi. jẹ̀máà kí lọ́pàá ní ẹ̀sìn tiwa tí wọ́n bá àfáàkan àfáàkan in tí ọ̀pọ̀ tó kọ́lá wọ́n ní pé ẹwọ́n gbówọ́ lẹ́tọ́rì ní tí ànẹ́bí lẹ́tọ́rà ní ànẹ́bí gbátọ̀ wà láyé ọ̀láfí ogun wà mọ̀wọ́ ànẹ́bí ọ̀láfí ogun àyànàjẹ́ ń kọ́gbà sí ànẹ́bí ogun kìíní kan bí ọ̀pẹ́ òtò kí ni gbogbo eléyìí fún mùsùlùmí ìmọ̀mùdì ń kírun à ń tẹ́yẹ̀ rìn ẹ máa ń ṣe kèèdè mùsùlùmí nínú islamu wáyé à ń wọ́ràwọ̀ yàtọ̀lọ́wọ́ níwò ní o inú gbá níwò ní o kíríkà níwò ní kòmọ̀dá sí ní o ìrọ́ ní ẹ̀ṣì pa àdẹ́bìlò jámà sọ́lọ́bà àtàlámà fẹ́ẹ̀sì mà pé àwọn tí 1000 lẹ́ ah! ta ní ń dáàmù èyí wọ́n tàbí jábọ̀ sọ́wọ́ ah! tẹ̀lífù ní dáàmú ọmọ mi ló ti lọ́lú èbò ní ìsìn ọdún mẹ́wàá rẹ̀ kèémù kankan wà táà ní wọ́n ọ̀fẹ́ tí ọjọ́ ọmọ ẹbí ní o tí ẹ̀kọ́ ti mú ìrìn nínú ọ̀rọ̀ àkọ́kọ́ kò sì ní rẹ́ ìbẹ́ ní ẹgbẹ́ ìyà náà ló ti kún lọ sọ́dọ̀ babaláwo rẹ̀ wọ́n ní kí ló dé ó ní ẹbá ìsàdú àwọn ọ̀rà ọmọ ọ̀rà báwo ó lè kúrò pé

torí pé kò sọ́lá nù kíbùlà òyìn ọmọ ìkìyàmọ́ ti wá sínà kí la fẹ́ sírò nù tẹ́ wọ́n ní ta fẹ́ sírò jẹmáà ó ti wá lè lára wa yóò lè o torí tẹ́ bá rí èèyàn mẹ́wàá tó jẹ́ mùsùlùmí tí ń sóògùn mẹ́sàn bẹ́ẹ̀ ni ọmọ sọ ọlọ́nkà àwọn ọkọ̀ tọ́lọ̀ bá sọ lára rẹ̀ ní àlìmáà pẹ̀bọ̀rẹ́ ló pàdébì pẹ̀bọ̀rẹ́ wa níbo láti wá rí ìdáwà wá kì ilé ìṣì bàbá wa kan ní ọmọ ń sọ wọ́n ti dàgbà ní ìlú ọlọ́run sí padà kẹwọn wọ́n ní bàdá àwọn wà lọ́dọ̀ gbogbo nǹkan dáàmù tí wọ́n bá ń pẹ̀lẹ́ ìkò lè rí bẹ́ẹ̀ wọ́n fi máa ń sọ fáwọn ọ̀dọ́ pé ẹ lọ lọ́nà ibẹ̀ nìsinmi wà wọ́n náà bá gbéra ọlọ́ba bá àfa àlàkà

ọgbọ́dọ̀ pọ̀ sínú sílẹ̀lì ibi tó ọkọ̀ sí inú gbáni tọba pẹ̀lú ọmọ ọ̀pọ̀ta dáńtẹ̀ tọba wá rẹ̀ tẹ́ àwọn àfọ́ olóòkọ̀ tọ́fà ìjọba wá ṣiṣẹ́ ilé tọba ti gba oorun ìyẹn ti máa fàṣẹ́ ò tọ́ọ̀bà sí ṣe ìhòògbọ́ ọmọlúwàbì lọ́wà múlẹ̀ ní kò sí wà láti ìdágbà gbogbo ìjọba hàn hàn hàn bí oṣù mẹ́ta nígbà parí ẹ̀sán dànù bá wọn lọ gbọ́ ìjọ́ ọmọ fà bàbá olówó tí ó lọ́nà bàbá sọ lé pé àwọn fẹ́ sí nǹkan kan àwọn ọ̀dà pé dáwọn lọ ó sáwà ní àlàpàdà wọn náà bá ọmọ ewu ọmọdúnkù ọmọ tó gbọ́gbẹ́ ọmọ ọkùnrin ọjọ́ kò ọmọ lọ́dún ní bá bẹ̀rẹ̀ sí ìtàkìlẹ̀ tí ó bá tí pàtàkì tó ń tẹ̀ pẹ́ta mẹ́rin wọ́n máa tọwọ́ bọ inú agbára tàdáhùn wọ́n máa fi rárá nígbà òtọ́ nǹkan bí agbó káàbọ̀ nígbà ó lé ó lè ó lé ó lè lóòrù lóòrù ó lè tó bá sì rí iná nìkan bọ́ ọmọdún ọ̀dọ̀ nàbá fẹ́ káńtùpà eré tí ọmọ bá bọ̀ tó fún inú bá àtàdá ẹ̀lọ́jájú ọba ìròyìn ó ti tẹ̀fọ́ tí ilẹ̀ ti fa gbogbo tàdá àmù kò sáti ó ti kọ̀nà ẹ̀yìn lọ gbogbo ọjọ́ ń wà káàkiri ó tó bí ọgbọ̀n tẹ̀lú ó ti sílẹ̀ ó lọ wáyé ah! ah! gbogbo tó kù sí ìtùparí kiri ìgẹ̀ òdó wákàtí kan mọ́ kí ó pẹ́ bá ti kù mọ́nu àti wọ̀ sọ́fún alìjẹ̀lódí pòókọ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni ó máa mu dípò tí è máa mú ẹ̀jẹ̀ ẹ̀ntú ni ó máa lá ẹ̀ntú ti tẹ́ òun ṣàdúrà lọ bí èsèkú ẹ̀jẹ̀ ló bàbá sádà kú lẹ́nu àdá kú láàárọ̀ ọjọ́ kejì wọ́n wá wọn títí títí títí wò tó bí aago mẹ́ta àbọ̀ sí mẹ́wàá yẹnìkan gbà ẹjẹ́ wòlé àlàpẹ́ ni àà wòlé àlàpẹ́ sí wọ́n wà níbẹ̀ wọ́n sá bàbá bàbá ní ìwọ̀n ọmọlúwàbí wọ́n gbẹ̀rọ̀ sọ títù lọ́tọ́jú wọn wọ́n jí lẹ́yìn ìjọ kẹta ìjọ ọkọ̀ ń rí pé ẹnì kọ̀kọ̀ dára wọn lẹ́jọ́ kẹlò mo ní lábàràbà ìdẹ̀ wá bá kù ládùúgbò tó ní wá jí lóru pẹ̀lẹ̀ fún kàwé ìwà dé ìta àdúrí ẹ̀dọ́kọ̀ ìwà dé wọ́n ní ọlọ́run tó bá jẹ́ pọ́nà báyìí èèyàn ọmọ sọ̀tẹ́ yìí ó fi ìwọ́lú àlọ́ rẹ̀ bóòlù ó sì wájú ọbọ̀ ń kẹ̀

àárín ẹrú àtọ́lọ̀ lọ́wọ́ o àwọn ilé ìṣẹ̀lẹ̀ ti bàdàn obìnrin kalọ́mọ rẹ̀ ṣubú ní bathroom ó forí nẹlẹ̀ ọmọ ẹwà ọkúnmá pẹ̀gbùn lọ fíkú wọn máa wó káàkiri bàbá gẹ̀rẹ́ ìjẹ́rẹ́ wà lọ àbújákẹ́rì lóbìnrin bá ń sọkú ẹkú ìkọ nígbò òdírọ̀lẹ̀ òdí tí obìnrin kẹ pariwo ní wọ́n lọ lọ́wọ́ àti kí ìbá ṣe wọ́n mú nílòkù ìwọ́n mọ̀ ní oṣù mẹ́kú wọn mú ní pọ̀ àbí àgbábá lẹ́yìn náà ọkùn ikọ̀ ògbórí mi rí ju bàbá ọmọ mi lọ ọlọ́wọ́ bá bá ń jú ọmọ ìrọ ọmọ bá ń jú ọmọ ìní o wàláhì ṣùgbọ́n bí lẹ́yìn lẹ́yìn rẹ̀ ọmọ yìí ti di jẹ́ ní kó sókè láti kéèké kéè sọ̀rọ̀ pé tó o àdúgbò tí fáfúrá ni àkọlẹ́ yóò fi ọkọ̀ láti lè mi síbẹ̀ níbi tó súnmọ́dé jẹ̀mọ́ èèyàn mélòó ló lè fẹnu ẹ̀ sọ wípé wọ́n náà bí àbùkátà yìí sọ́bọ̀ pẹ́ ìlẹ̀ lómi o ìyìn tó lọ́lọ́ náà máa fa wá ti ìdè pé a ní àdìkí ọmọ ìsàdúrà lórí ó ti dìde òun ní gbàgbọ́ ní ẹ̀kí lọ́kà pẹ̀lú ọlọ́ọ̀tàdúwà ọ̀kan náà bá ń bá dẹ̀ náà bàbá yẹn ti klọ́ọ̀kì ní 17 kan aláìní ni wọ́n tó sì yàn bẹ́ẹ̀ ó sì máa ṣe lóòótọ́ pọ̀ lòdù ọdún náà bá dé pẹ̀lú ìjà tàbẹ́fẹ́ lọ́ba gbé pàlù lè bà ó gbé tẹ́lò ìdí ibi tọ́ lọ lẹ̀ mọ́ téèyàn bá yọjú bẹ̀ gbèsè ní ìtọ́ ni tí èso sọ́bá tó kí àbọ̀pá ibi tí ìjì lọ lẹ pàlù lè bàbá mọ́ téèyàn bẹ́ẹ̀ tó yọjú bẹ̀ pé pàlù lè mi ni ọ̀ràn mílíọ̀n tó dá òṣèré yanjú gbogbo àwọn akọ́sẹ́láṣí ẹni tí ó dò ní ti pálù olójú oṣù mẹ́ta nínú mẹ́rin ẹjọ́ kan lówó ètò tẹ́rẹ wọ́n sákan ilé padà ní ọdún tó tún tẹ̀lé ojú ọdún tó dé ìjìlọ́tù gbàgbà ó tún gbé ilé nílẹ̀ ilé ó tún lẹ̀rọ kò dé yanjú ẹ̀wọ́n jà mọ́ra wọlé àti pálù ìjìdúlé nígbà tí afẹ́fẹ́ ìwà pọ̀ bàbá bá mújẹ́ tó bá rẹ̀ bàbá bá kò sí méjì olùsìfẹ̀ bàbá náà mọ́ ajá bàbá bá sí àbúrúkú òní ẹ̀jẹ̀ bàbá rẹ̀ ọlọ́run ìwọ mo ní o bá sì rí ìyọ́pà tó yá sílọ́gùn yá àwùlẹ̀ tí máa lọ púpọ̀ o bí ẹ̀ṣẹ̀ kà mẹ́rin ni ẹ̀ka o jẹ̀mẹ́ra ẹ ń bá lò lọ́nà ọ̀pọ̀lọ́wọ́ gbọ́ ìfàmìlá ẹwọ àdídàlẹ́mì àbá ọmọ ẹ̀kẹ́ ọmọ bí ọdún mẹ́wàá ìǹkẹ́ yìí tó jú ó nílẹ̀ ni wípé ìwọ̀n bá wá ìmọ̀ ìgbà ń àti ti kọ́mọ̀ àníbì wá ń kún ọmọ láti ọmọ ọdún mẹ́wàá tàbí ó fẹ́ súnmọ́dún mẹ́wàá nígbà náà lọ́rùn ànábì gbé tẹ́yìn ẹ̀sìn abúlé abbas ó ń tọrọ wá pé ya gulam kí ni ọ̀hún àdúgbò kàkẹ́lìmọ́ máa kọ́ láwọn ọ̀rọ̀ kan lónìí tó ọbẹ̀ mú lọ́wọ́ tó múlò ilé ayé rẹ̀ ó sì bá ìsinmi mẹ́ ìfàbílà ìjọ́lọ̀ ń bá fẹ́ ni ọmọ bá fẹ́ máa sọ ọlọ́run tẹ̀jínú tìdáà ó rí ọlọ́run tí ó dùn wájú rẹ̀ báyìí tí ó máa yẹjọ́ làmárí rẹ̀

àníṣẹ́sẹ́ mi ẹ ń bá jẹ́ fọ́lọ̀ ní ọdọ́dúkọ tí ń pè pé fún mi ní nǹkan báyìí wà ní ọlọ́wọ́dà ló wọ́n wáyé ìrànlọ́wọ́ wa lónìí tí ààrẹ bá ń wa àṣírí ni ó sì máa tú ìyá bàtí ẹ̀wà sẹ́nu yóò bù tẹ́rù mi omi yìnyẹ kí èbá ṣe kó torípẹ́ wà náà pẹ̀lú èmi náà lè pẹ́ bóde o tẹ́bẹ̀ pa ẹjọ́ pẹ̀lú látàlá sí ọdún mẹ́rẹ̀ ọjọ́ pàdé kó ṣùgbọ́n mẹ́yìn mọ́mọ̀kọ́mọ̀ yọ́ lọ́la yóò ti kí ọ yóò ké ìmì náà yọ́rọ̀ kọ̀kọ̀ yọ́rọ̀ kọ̀kọ̀ mẹ́mì náà omi láàájì lóòrù lọ́wọ́ àjò ọmọ kó ní yèyí yèyí ẹgbọ́n máa bí là yèyí abiamu abiamu òtọ́ múlò lẹ́mì náà jù bá lọ ẹwà fún ọ

ẹnìkan wá dìde ní wọ́n pé ẹba tí wà á ti sòrò tẹ̀bí ń sọ̀rọ̀ sáwọn àgbàlagbà tó túbá yìí ọ̀rọ̀ bàbá ìmáàmù mo fẹ́ ká parí ìjókòó ìpẹ̀lẹ̀ àti jáde sọ̀rọ̀ wọn mo sì ní àbọ̀ tí wọ́n fẹ́ fún ilé nínú orí mọ́tàdì ẹ̀ṣẹ́ kí ni wọ́n lè jáde jáde ọ̀rọ̀ kí ni ẹ̀ṣẹ́ sọ ẹjẹ́ akọ́kọ́ lè rìnà ká tó mọ̀ sọ kí ni wà

bí ṣe ń pà ní ń gbára ọba tó fẹ́ tọ́ilẹ̀tì ó ti fẹ́ báàbù lọ́ba tó gbọmọ lọ sí bàtúrùmù kí lẹ́yìn àgbàlagbà máa ń pẹ̀lú omi tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹni bí tí mọ̀mọ́ rẹ̀ léwẹ̀ fine wọ́n àkọ́kọ́ bọ̀ rẹ̀ rẹ̀ ọwọ́ àṣẹ sí yàrá lọ sí ni o ọ̀dà àti gbọ́pá yìí lọ́fẹ́ àwọn kí wá ní láti

bàbá tí mẹ́nu rọra ẹjẹ́ àbúrú fi tẹ̀bí ilẹ̀ gbàṣẹ́ bá àlùwọ́ mọ́sálásí wọ́n bá bọ́rù fi tẹ̀bí ilẹ̀ wọ́n owó tún ẹgbẹ́ bọ́ kára bá ìmọ̀ mú orí ẹyá irú ìsámọ̀ lásì jẹmọ́ ẹ̀sì wú ẹ̀mí wọn kó tọ́rọ̀ làwọn ti ẹwú ẹ̀mí wọn pé kí ni tẹ́ẹ̀bá ìjẹ́ tó bá jẹ́ mùsùlùmí tó bá wà ń pọ̀ lákẹ̀ lónìí àwọn ah, àwọn afá rẹ̀ dúó lẹ́yìn rẹ̀ fún òní pọ́lọ̀ dúó lẹ́yìn rẹ̀ níbo la ti rí gbogbo àwọn òṣìṣẹ́ àníbi wọ́n sọ́pọ̀ bá fẹ́rẹ̀ mọ̀ wá ń sọ wípé táyìnà sàn tọ́ ọba wà rọ́ pásítẹ̀ ìgbìlá ọlọ́run ni ojú wárẹ̀ lọ́wọ́ ọkọ̀ kú ìyàwó sopó yóò jáde òpó pọ́ ní ọgbẹ́ni ó sì gbìmọ́sà lé lọ ní pé wá gbàmúsà rẹ̀ òwe aláàmú mo ti gbé mẹ́ta rẹ̀ dínkù ẹ̀ yóò rú mẹ́ta kù yóò wà tó lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ torí pé yóò bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ lóòrù mùsùlùmí nù yóò máa pé ajagbé tí wọ́n mọ̀ pẹ̀lú èèyàn méjì ó ti dẹ nìkan báyìí tẹ̀kílì bí mẹ́ta sí ẹ̀hún òkú ọlọ́mọ ní ọmọ sùn lọ́rùn ẹwú àbòsí kí lọ pa òkú ọlọ́mọ ẹbọ́rọ̀ ọmọ ni òkú ọlọ́yẹ ó kó tútù ọ̀pọ̀ o ọmọ náà ní òjò oṣù ó tún wá kú tẹ́lẹ̀ tún kó pọ̀lọ́bọ̀ tó pọ̀lọ́ tó ẹgbò sàárè táwọn yẹn ti káàkiri àǹpàdé àǹpàdé yìí àǹpàdé jímà wọ́n wà mọ́jọ́ wọ́n náà kó kálukú wá bàbá sọ̀rọ̀ bàbá ẹlẹ́ran ẹ̀ẹ̀wẹ̀ yí o wàlá ẹ̀ẹ̀wẹ̀ yí búlí mẹ́lá àmọ́ o ọmọ yẹ ọ̀dẹ̀sẹ̀ kò jẹ́ kẹwọ́ kó mọ́rúgà ní o ọ̀sẹ̀ ní kẹ́ẹ̀ túlẹ̀ o kọ́mọ̀ bọ̀ ní padà ọ̀sẹ̀ yìí ọ̀yà ìwọ̀n náà lọ́lọ́jọ́ mẹ́jọ olómìnà ní sísọ dájú sáàdé òwárí ó ti dilẹ̀ mẹ́rin tí mọ̀ràn mẹ́rin ti gbà mo rò wúrà mímọ̀ láti pẹ̀lú ẹbẹ́ mi mú owó kẹ́ẹ̀kọ́ wá látọ̀run ní o èlò ṣe láwà débi àlá lápẹ́wà mùsùlùmí ẹwọ báwọn yẹn tẹ́ ń jáde fóònù sáàmù lójúwẹ́ ah, láṣọ́ ìrọ̀pìlá ọlọ́run sí ajẹ́jẹ́ o ọlọ́run dápọ̀ ọlọ́run sí ajẹ́jẹ́ o ọlọ́run dápọ̀ ọlọ́run o ọlọ́run bẹ́ẹ̀ bá a bá sì wà láyé èmi ìṣẹ̀mí mi ìdí ó ayé ìṣẹ̀mí inú mi dídùn èmi náà ń sáyé àtẹ̀mí àtàyé lájọ́ ń fira wa nígbà tí mo lọ́rùn ó sì wù mí kí máa táyé kọ́ máa kẹ́mì mi ó bẹ́ẹ̀ yóò tó mọ́ Báyọ̀ sílẹ̀ náà sí ṣe, ọgbọ́n ní tí ọba yìí. Àjọ ń ṣe ra kò ní ṣayé, láyé ń ṣe rí náà, àjọ ń kò náà rí. Ẹ bá ti kú ò láyé, kí ní ọmọ sí o? Ọ̀rọ̀ ní ọmọ sí. Nígbà bá wà lọ sùn. Kí n tí ń fẹ́ bí ògùn ọ̀wà rí bẹ́, bàbá ológun ọ̀wà ní ṣùgbọ́n wọ́n fi gbáyàn ẹ̀dàkùn bẹ́yàn bá jí láàárọ̀ tó bá rò fún lámpálọ̀ rẹ̀ tó ti mù tó tóbi tẹ́yìn òní ọ níbo níbo náà léwé ń sùn ó léwé sòkò níbo náà léwé ń sùn Ọlọ́run ti ajẹ́jẹ́ o. Ọlọ́run ti ajẹ́jẹ́ o. Ìsìláàmù wò tí ìpé àìgbàtà bá ń bẹ lọ́rùn, títà bá ń fẹ́ ìkẹ́kẹ́kẹ́, táà gbégbá ọ́fíìsì èṣù lọ táà bá ń wárà lọ́wọ́ táà gbégbá ọ́fíìsì èṣù lọ ànábì wá tó gbé wá ńlá lọ́rẹ̀ mọ́ ìwọ ọmọ lọ́rẹ̀ mọ́ pé tọ́ba dẹ́dà bá fẹ́ tí ó láǹfààní kan gbogbo ayé pátá ò lè gbà lọ́wọ́ rẹ̀ ìtọ́nà fẹ́ fún ọ fara tọ́nà ò sì fẹ́ fara ní ọ́ ara kẹkù lè ní ọ́ jẹ̀mọ́ ṣe bá dẹ́lò tẹ̀mí wa nílé ẹwọ ojú ọgbogbo àwọn èèyàn parapọ̀ ẹjọ́ kù tí ó tukọ̀ nàìjíríà abíọ́lá tó ga lùsù sáré lọ mo ní àti ìdúgbò eré o ọlọ́run sì lè lè fọ́ ìmú òní tó dé sáà wọ́n ní muslim ticket ticket ticket

ìyìn bá ń kọ́ ń kọ́ lágbàjọ́ wà ní yóò wà ọkọ̀ rẹ̀ ọdún tó bá ti kéré kan ọdún náà lè rìn dubai eléyìí yóò lówó eléyìí kò ní lówó eléyìí yóò nàrè eléyìí yóò wáyé gbogbo tí wọ́n máa sáyé rẹ̀ fún mi eléyìí dèdè ní ọjẹ́ eléyìí apákan ìdí ní ọjẹ́ eléyìí ọkọ̀ ìwé pàtá ànábì lẹ́yìn ìgbà tọ́lọ́ ń ṣe báwọn kọ́pùlà

kí wá láwọn àǹfààní tàwíṣíd kí láǹfààní tàwíṣíd o ní ma ń jogún fọ̀kànbalẹ̀ fóyàn ẹ ń bá ẹ lọ́nà lóòótọ́ wà lẹ́ ọ̀kan rẹ̀ èmi tí mo bá yìí ẹni tó rò pé tó agbára ọba dájọ́ ọkùn fún mi ó bàbá dájọ́ ọkú fún mi lórí bàbá ọ̀nà pẹ̀lú ìjọ ọlọ́ba wá ní kùnìkù pẹ̀lú ògbọ́nà mórí pé wọn ò é ṣe mùsùlùmí ní òjé lọ́jọ́ tí a kú kéwì ló lè bá kí òun fẹ́ là kágbóòsù bá ní ẹni ìbá lọ ṣòro pé wọ́n ṣe mùsùlùmí ìyí tí ó jẹ́ yọ̀ máa gbọ̀ káàkiri ẹlòmí wọ́n kẹta kásí lásán nínú ọlọ́run sọmọdí ọdún kan níbàdàn bàbá ẹ̀ nìkan kúrò àwọn èèyàn wa awà lọ kí wọn bá a ṣe lọ làbá rí oògùn wọ́n àwọn ẹ̀jẹ̀ bọ́tà ní lẹ́gbọ́n lẹ́bí nílùú agbóni àwọn àbá ogun ti jẹ́ níbi ọ̀tà bá ń bọ̀ ajọ́ ìgbà àdáde ń bọ̀ jọ́rọ̀ bàbá kan bẹnu wa ní ẹ̀dàgbà jù mú bàbá rẹ̀ fàrí ẹ̀yìn ẹ̀tí òkúta gànù bàbá rẹ̀ fàrí kí mo wí àní ẹ̀tí òkúta gànù ẹ̀wọ́n rẹ̀ fàrí àrẹ̀fẹ̀sẹ̀ ẹgbẹ́ iná làfà wa ẹ̀yìn náà lẹ́sì kó wa síbi tí n bá jẹ́ àjàkadé lẹ́yìn tí ó wẹ̀yìn lẹ́yìn ìsáàbù nìkan látòrí lọ́wọ́ òfin bọ́ọ̀mù pẹ̀lú òfin ọlọ́pù àbí ẹ̀kú mẹ́ ìní ọ̀rẹ́ ìwé nílẹ̀ Yorùbá àwọn àgbàlagbà sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé èèyàn ọmọ wò pé à ah, ṣe ẹ báyọ̀ bí ni nígbà àti wáyé náà bí a ti láàrí láàrí ṣẹ̀kọ́ ọ̀kadà náà ni bàbá ti bá a sọ́bà àti bọ̀nú tẹ̀mí labá ń tẹ̀mí lọ labá tó wá kí ẹjọ́ kan nínú wá sẹ̀mọ́n tó o ti ralẹ̀ ah, àbá ẹ̀tọ́ o ti kọ́lé à kọ́nà sí ìrẹ̀lẹ̀ lè lé pé ń kọ́lé wa o bí ọkọ̀ òjò o ti ta kò tà kọ́kọ́ bí ọkọ̀ òjò kíni bí ọkọ̀ òjò wẹ́ orúkọ bí oṣù méjì bọ́ọ̀rọ̀ tí wọ́n bọ́ ọ̀dọ́jọ́ sí sọ́ọ̀ táàmù lálàkálà orí ti lẹ́lẹ́lẹ́ àràgbélayé o túnbọ̀ ah. ọlọ́run dáyé tán ó kò lẹ́ẹ̀kẹ́ lọ́wọ́ ó sì ní kẹ́ẹ̀ bẹ̀rún ẹlẹ́ẹ̀méje kẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ múlẹ̀ ẹ̀kẹ́ jẹ̀mọ́ ẹjá sọ́ra o ọlọ́run ti parí ọ̀rọ̀ nínú àdíkùn kùrùsí tí àbúrò ìrọ̀ tó tí àbúrò gbá wà àdíkùn àdíkùn lọ́nà ọlọ́run látọ̀rọ̀ alọ́pàtàlá àbúrò wá ń gbà látẹnu ànàbí ní sọ pé ọlọ́run náà sì mi pé a nà ń dàbọ̀ ní àbúrò bíi tí yóò bá ti tó ilé yé àti nífẹ̀mí ana inda zonni abdi ibi ọlọ́run ní ìtẹ́rù mi bá rò sí mi ìrí mọ̀ fi sáyé fún ọlọ́run ìyí tí mò ń rò sí ọ ni pé òòrùn ní jẹ́ kí agbára èso ọ̀ká mi ọlọ́run gbó ìyí tí mò ń rò sí ọ ni wípé òòrùn ní jẹ́ mẹ́kẹ̀tẹ́ tó rí mi ọlọ́run ti bẹ́ẹ̀ fún mi ìyí tí mò bó wá lọ́rọ̀ ẹ̀sàmù ẹ̀sàmù ẹ̀rí kápẹ̀ láti ẹ̀jẹ́bẹ̀ èlè pàájì ah. ẹ̀ilé bó wá ní ọ̀rọ̀ Ramadan Ramadan oh. inú kí mẹ́rin rọ̀mí ọba ti bí mẹ́rin lókùnrin ìṣẹ̀lẹ̀ ọbẹ̀rẹ̀ inú náà ni ó tó mẹ́ta ìparí ẹ̀ inú ni ó ti bẹ̀sí mẹ́rin ní táwọn tí ń bá wọ́n sọ́ọ̀gùn wá lórí àdíjì nílò wọ́n mọ̀ wá sọ fún kọ́lá kọ́láwò bá a ṣe ṣe fún débọ̀ nìyẹn bọ́tọ̀ fẹ́ ti wó obìnrin ẹ̀kẹ́ lọ́wọ́ rẹ̀ tó bá ti gbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́ pé kìíní tó fi ápò fún àbẹ̀rẹ̀ o ọlọ́run ti sọ fún wípé in tá a bá ti rò sóòrùn ló wọ́n mọ̀ sí kí ni o lọ́rùn fẹ́ láyé wọn ẹ bá rò pé tó wọ́n bá ti rí ògbò bùkátà ò ní bíyá bùkátà ò sì ní bíyá náà gbogbo ẹ má gbà wípé ọlọ́run ní ilé òǹkí tí ẹ máa yanjú ọ̀rọ̀ ọlọ́run sì máa yanjú ẹ̀ láì nílé ààrẹ dé ẹwọ ìtàwọn àbáta jí bẹ̀rẹ̀ àwọn sọ táà bá fẹ́ gbà nkẹ́ ní ìsìláàmù dùn sọ abẹ́ sàdúà ẹwọ gbogbo ìmọ̀báyáwọ́n ti bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéèyàn tó ní túnmọ̀ bí méjì bẹ́ẹ̀ kú lọ́jà ńlá ní ìsìn wọ́n padà wọ́n wà gbẹ́bọ tẹ́ ẹ bá sì wòyà lọ́jà alájà bàbá lọ́jà alájì yìí kò ní ní tí wọ́n sọ fọ́nà káwọn òṣèlú káwọn òfin lè tilẹ̀kùn àlùbá àlùbá òní ọjọ́ tẹ́ẹ̀sù bọba àdẹ́dà tí ń rò bí ṣe ń rò ó ló tó gbogbo ẹ̀ bàbá ó bímọ rẹ̀ ọkọ ọ̀fẹ̀yàwó wọ́n sì bímọ ó sì ti wà ní àkọọ́lẹ̀ ọba wípé gbogbo wọn tó kàǹkan náà máa pa ní tẹ́ ọlọ́wọ́ sì fi ọ̀yànlú ewu sẹ̀fínà rẹ̀ àdébìlọ tó ń sẹ̀fínà mọ́nà fàṣálàm àdébìlọ ní fẹ̀rẹ̀ pọ̀ ó sì fi dábìlì sọ́rọ̀ sẹ̀fínà ní ìkọjọ́ ti lọ ọwọ́ sọ̀rọ̀ ní arúgbù rọ́ọ̀dù apákan nínú ni apákan nínú wọ́n sọ mọ́lẹ̀ wọn mú lẹ́rú ọwọ́ asá lọ́ba bọ́sá di dùgbẹ́ ọ̀bọ̀n bí tí ó yà jùlọ nígbà tí ó jà bí kan ọkọ̀

ní kí ló bá ti ó lè bá ń tẹ̀lé lọ tẹ̀lé lọ ó ní súnmọ̀ wọ́pọ̀ á ti rìn sọ́nà tó gbọ̀gbọ̀ ìtẹ́jú kì ní bá dúró fa básọ́ni básọ́ni dé lábáwá gbogbo rẹ̀ ẹranko tó pẹ́ kí ni wọ́n bá dùn wọ́n máa ń jù wọ́n ní básọ́ni kẹ́lì asad pit àwọn bá ń jù báyìí tí bá ń jù ọkàn bá sọ wípé ń dágbére ó

ni wọ́n bàbá tó sọ nǹkan mi yìí kọ̀pẹ́ ló tó ní tẹ̀lé afá yìí ayé sọ lẹ́gbẹ́ gbáàbì àdìgáàrù ti ń kọ́ tó yẹ àwa kan bẹ́ẹ̀ àdìgáàrù tẹ́ wo àwọn àjẹ́ mẹ́kà àwọn àjẹ́ mẹ́dẹ́ torí lábáwá ní ẹgbọ́ àwọn àti bí wọn lábáwá ọ̀pọ̀ ẹlọ́mọ́lọ́wọ́ zemzem kọjọ fẹ́ wọn dáwọ́ ṣẹ́gbẹ̀mọ̀ sí lẹ́kọ̀ọ́ wọn ò lè tí ó kàbá o àwọn eléyìí òsì ìrọ̀wà ṣẹ́rẹ̀ ṣe wọ́n lọ ní kàbá àà tọba wá jẹ́ pé agbára bẹ̀lọ́dún èṣù ni gbogbo àwọn jésù ha agbára dé lọ́pọ̀ yẹ wó kú àrídáwò èèyàn bá ná bì kan tí ẹ ti ń bá wọ́n tó fún bá wá kú wọ́n tó bá mọ̀ tó ń sọ Ah, ọlọ́run mẹ́jẹ tó rí amú ṣe ajẹjẹ o mẹ́jẹ àrídàmù lórí ìyàwó mẹ́jẹ àrí lórí àwọn ọmọ mẹ́jẹ àrí lórí ara wa ọlọ́run ìwọ lọ́kọ́ wa pé ká máa ṣàdúrà ìgbéwà làtẹ́jẹ́ aná fífẹ́ta lílẹ̀ nínú káfàrù ọlọ́run ní ẹ máa ṣàdúrà gbogbo gbà pé kí n má fi yín ṣe fìtì náà fáwọn kèbìrì tí ò ní wípé ẹ sọ pé Ebí ayé tó ní òsì ní ẹsẹ̀ ń di Ayé tó ní òsì, wọ́n ní ẹsẹ̀ ń di Bẹ́ẹ̀ ṣe ń wo ẹ̀gbẹ̀ nígbà jẹ orí. Ọlọ́run ní ẹmọ́ ṣàdúrà kí mọ́ fi wádẹ̀wò bẹ́ẹ̀ kàn yìí. Tó fi jẹ́ pọ̀nà tí ò ṣe inú wọn mọ̀ wá dùn wípé tó ẹ̀kọ́ lọ́lọ́run tó tọ́ ni tébù tí ó ṣeré ọlọ́run bọ́lá mẹ́wọ̀n àgbáwẹ̀ fún ọ méjì ọ̀jẹ́ pèrè dáa jẹ́ pẹ̀lú pàǹtì bí ìpanú ààni ó ní gbáwẹ̀ lọ́wọ́ ẹnìkan àfẹ́ntọ́jẹ́ pé wọ́n nìkan ní sí ọlọ́njọ́ nínú àwọn tí ó dùn déédé pẹ̀lú rẹ olè ojú àwà ò gbogbo rẹ tẹ́kù fi mú àwọn èèyàn fóònù ẹ̀sìn ọlọ́run méjì orí amú o wọ́n àdíkàtí rẹ táàbà sàdúà lórí ajá máa pè ó táàbà wọ́n rẹ̀ lọ́wọ́ lórí ajá máa wọ́n sọ́dọ̀ rẹ̀ o táàbà láti ọ̀kẹ́kẹ́ pẹ́nìkan kú ni ó ẹnìkan bí mẹ́ni ó ẹnìkan ọ̀rọ̀ mẹ́fí ni ó ẹnìkan wá orí kan ni ó ìkẹ́kẹ́dọ́rọ̀ ẹnìkan ni ó yá lè tẹ́tàrà rẹ̀ ní ti tòótọ́ tí ó sì tẹ́ láǹfààní láyé àti mọ̀bàlì kíámà káàdá sallallahu wa sallam